àlàyé tàbí ìbéèrè nípa ètò àti ìfowósílẹ̀ fún ọjà kan ẹ tẹ òǹtẹ̀ oókan. àlàyé tàbí ìbéèrè nípa ọjà ètò service plus ẹ tẹ òǹtẹ̀ èjì. láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele àlàyé tá a ṣe kọjá ẹ òǹtẹ̀ òfo.